kò ní wọlé ṣé mo sọ pé wọ́n bẹ̀rù bọ́ oníbọ̀bà díẹ̀ ni wọ́n ṣe jẹ́ kó wọlé sí ẹ lára orí ẹ̀ ti burú dànù. Ah. ṣé mo ń ga òun kúrú níwájú mi kò ní dá fáwọn tó ní ẹ wọ́ power of money lórí ẹ o ẹ sà ló ń ṣẹlẹ̀ táìmù ń lọ sẹ́ẹ̀. fún mi ní ìbọn ọwọ́ ẹ. ọbẹ̀ ta. kódà mi ní kẹ́ má pa mí ṣẹlẹ̀ fún mi láyé kí n bá òrìṣà mi sọ̀rọ̀ mọ́ náà. mo tí mo fẹ́ bóríṣà mi sọ. ká ò lè mú kúta aṣọ onígbọ́là fi rí ṣẹ́ẹ̀dì ẹ̀wù nígbọ́là fi rí gogoro àyà tọ́fù mùlẹ̀lẹ̀ ò bá ti fẹ́ ẹnìkan ò ní rí di ajá ní lábẹ́ lábẹ́ lábẹ́ akẹ́ ní gẹ́gẹ́ ọmọ òkẹ́gẹ́ òkẹ́gẹ́ ọ̀làlà nílájí ọmọ òkàkà òkàkà kájọgbàjọ mi. kúrò lọ́nà náà. mo ti sìn ẹ́ débi tẹ́rù ti ní báyìí ẹ jọ ta ní gangan. èmi làgbágbá mi ní gàngàn tó ṣọ̀ṣùká ẹ̀rìn mọ́kálẹ̀ èmi ní kẹsàrì yóò gùn akíkanjú ọmọ tí wọ́n ló wọlé nílé ra lọ́jọ́ sí. ọ̀wọ́ òòṣà láfi wọ́n á fi. fọ̀rọ̀ ṣírò ara yín wò ká tó dáni lóró fọ̀rọ̀ ṣírò ara rẹ o ìwọ bàbá olówó wọn ní kó rani lọ́wọ́ omi ṣoore ẹ̀dẹ́ wọn ní kó rani lọ́wọ́ ní omi ṣoore ìsọnù yé rárá rárá òórá. fẹ́ ṣe jọ̀wọ́ má ṣe dúró lé lórí torí pé ohun tó ṣe ló bá òòó ìwà tó òwò la ó fi dá ọ lẹ́jọ́ ayé ti dorí kodò ibi táyé ń lọ òye mi mọ́ ayé ti dorí kodò ibi táyé ń lọ òye mi mọ́. I know you ara rẹ̀ wò. Yes, yes, and that reminds me. Um, kí ni plan wa lórí birthday Dèjì July? Oh, that. Um, gbogbo preparations yẹn ló ṣe wà intact bá ṣe sọ́ọ̀sì náà ló ṣe wà. okay um, tó jẹ́ kí n béèrè ni pé èmi ní special surprise tí mo tún fẹ́ fún níjọ́ yẹn tèmi ò tí ì fẹ́ kó hàn sí anybody any one of you mi ò tí ì fẹ́ kẹ́ really. yes. ah àkànbí hmm? i know you tó bá ti lọ fẹ́ ṣe nǹkan báyìí you always follow you to the latter. of course hmm? that's me. <laughs> thank you. trust um, n tí mo need lọ́dọ̀ yín ò jù pé ẹ kàn list gbogbo àwọn nǹkan tí ẹ need. okay. so èmi á lè tètè kó wẹ̀ fún yín mi ò fẹ́ kí anything mẹ́hẹ̀ ní side mi ok um, ẹ̀yin ni kẹ́ mọ̀ wá pẹ́ níbi tẹ́ ń lọ yìí o kẹ́ tètè dé so that máa ti ṣe list yẹn lẹ̀ fún yín. èmi ò kò sí kọ̀sùn mi láti pẹ́ tí kì bá ń ṣe ọ̀rọ̀ traffic ló wà yìí mm. ah, mi ò rò pé mo lè lo more than ten minutes níbẹ̀. and kí ni kí n prepare fún yín lálẹ́. anything you like. okay. Mm. I love you. Love you, my darling. <laughs> okay. Um, ẹ bá mi kí ọ̀rẹ́ yín Ọ̀túnba yẹn o. Okay, bye. Ẹ kú iṣẹ́ mi o. Ẹ káàárọ̀. Ẹ mm. eh, Mary, how are you? Fine. Báwo ni health ẹ̀ ń sìn? ma. And show lóògùn ẹ? Ben. Great. Um, that means you will get well soon, okay? Thank you. And eh, ẹ̀yin tó kù nǹkan ṣé dáadáa la jí Oh very well. You kò rosy tí ẹ Eh? You look good this morning. Yes, ṣeun Oh great. So, um, mo lérò pé mo ti sọ fún surprise birthday party tá a fẹ́ ṣe fún Dèjì. Gbogbo a prepare fún wa. Good, good. Um, it's going to be a cocktail and chops party and I'm expecting say at least in your fifteen mo mọ̀ pé tó bá ti dé onídìí chops yẹn ìwọ náà ọwọ́ tiẹ̀ ó ó superb gan. ó yẹ kẹ́ ẹ trust mi wọn ń ṣe gbogbo rẹ̀ dáadáa. oh great great no problem and um, kí lẹ̀ ń prepare láàárọ̀ yìí o. ẹ jollof rice ni mà. ah I can see everywhere is looking yummy. Èmi náà máa bá yín jẹ ńbẹ̀ so you serve mine also. Okay ma. Ah, ah. Ẹ ṣe wọn. Mo fẹ́ sọ nǹkan kan ń sọ nǹkan kan. kí ni. òun ń ṣe. ọ̀dẹ̀ ni ẹ́. báyìí ló wà látàrọ tí mo ti ń wá ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ kí ló dé ṣé ọ̀rọ̀ gbèsè ayé mi tó rọ. lórí kíni ṣebí wọ́n ní ibi òjùbí bá ṣe bẹ̀rù labọmọ kí ló wá dé tó ṣe jẹ́ pé olówó ló máa ń ṣọ̀rẹ́ olówó ìran tó ṣe àyàwó wọn. wo má ro jìnnà àtìgbà tó ti bí ọmọ màálù ló tún ju ọmọ ewúrẹ́ lọ ṣó ti gbọ́ kó yá gbà fọ́lọ́run ni. mi ò kúkú ní pé mi ò gbà fọ́lọ́run ṣebí bí orí bá dání sílà gbé àmọ́ o elégbò mi ló mọ bí egbò mi ṣe ń dùn mí sí tí mi ò bá mú èrò tí màá fi pa àwọn tó máa júwe ẹ̀ fún mi wọ́n wà. kí wọ́n ní ìtumọ̀ yẹn. wo ṣé dáàdi ti bọ̀ sí tinubu kí wọ́n lọ sẹ́ẹ̀tì délé. ẹ wọ́n ti wá ń ta ṣáà rọra. ìka tó tọ́ símú la fi ń romú ẹ yé fojú egbò tẹ́lẹ̀. lọ́mọ kan tí mo plan fún birthday ẹ̀ kò ṣe kan tó lè ronú sí rárá. oh my god oh my god ladies ladies i'm surprised Surprise. what's up <laughs> kí ló dé what's there right yàtọ̀ sí kakọ kakọ fún fèrè snap pictures then kakọ fi loud music kafi disturb ará àdúgbò what what else do you want us to do for my party. èmi àfọláṣadé. Hey èmi Jimmy, where we go mi kò báyìí hmm. okay. i'm coming out with something bigger. tell me something what are you planning. Um, sherry by this time tomorrow. Mm-hmm. wàá máa béèrè pé is this the boat you're in or paradise. okay okay I had to go. Any àdúgbò to save me? All mi ọlá sẹrí wants to bust my oh, head. oh yeah i want to. what Uh. Sorry, <laughs> hold up, my phone just. Oh, worked, sorry. Yeah, sis, what's up? Right? Yeah, I'm Mwanle. What? Kí ni daddy plan? Daddy tún plan <laughs> surprise party for me. kí ni mo ṣe fún gbogbo Okay, okay, Jamisi, Jamisi, what was it planning? No, now, why? Tell me. You don't want to tell me also. okay okay mo wà ń no it's fine it's fine kò sí wàhálà alright alright i don't know i don't know ewa iṣẹ́ pè mí ó sọ pé dáàdi náà plan surprise party. but ṣé kò ṣe pé surprise dáàdi máa dé tèmi lọ́wọ́ báyìí. no no way babe yeah o ṣàmọ̀ pé i always make out time for you right because i love you. i trust you mm. i oh. love you. Mm. <laughs> Yeah, so it's gonna be my birthday. Má bọ̀ ọ̀rẹ́ mi, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀. Kí ló ṣe? Ní sùúrù, jẹ́ kí kọ́kọ́ grab favourite drink ẹ̀ náà, kí èmi náà mú tèmi ká wá toast sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ. Má wàá mú kọ́ọ̀pù, mú kọ́ọ̀pù wá. Ah. bóyá òun ṣì wà lè sọ fún mi nísìnyí. serve your drink. òun ah, eh, keep at me in suspense now sanko to fẹ́ sọ now. cheers. Hmm. So tell me. Mary, Kimi. today is the ah! happiest day of my life. Shagun proposed to me. oh, really? Congrats, Oshe. I'm so happy for you. Oshe. Ṣé pé eré yín máa padà di òótọ́? Wo máa bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mélòó mélòó nínú obìnrin bíi tèmi ló wà lọ́kì nínú society tàwa nísìn. Vivian, wo ìwọ ni mo bá ní ọ̀rọ̀ báyìí kí ó yá di ọjà ẹ̀ kó lè gidigidi gan torí ọkùnrin propose èèyàn kò mí nǹkan ti fẹ́yàn sílé o ọmọ no time o jára ẹ. má sọ̀rọ̀ ju èmi gan mọ̀ kan tí mo ń ṣe náà níbi tí mo bá dé yìí nílé ayé mi èmi ò lè foṣù pitan o bí ṣe wà èmi ti jẹ lọ. má jẹ́ kó sọ ẹ́ di Lord of the Rings o. àlàyé <laughs> tiẹ̀ náà dé. àmì o. ṣé ìwọ̀nba ilé náà nù. rárá mo ń gbé ìtókù wọ ní ìsìn. ọ bẹta ah, yes ayọ. Yes, kí ni ta máa ṣe nísìnyí. ta ló máa lọ gbé dèjì ẹ̀gbọ́n yín nínú wo àti àbúrò ẹ̀ báyìí. mo fẹ́ ká sáré ṣe surprise àárọ̀ yẹn fún kó tó di pa àwọn àlejò dé. because èmi náà ní special surprise tí mo fẹ́ fún mo ti sọ fún mọ́mí yín already. nice <laughs> so ok daddy. ẹ mọ̀ kan big sis ẹ dẹ̀ jẹ́ kí èmi lọ gbọ́n wa lókè. àkíré ah, tó ń bẹ báyìí eh, ó ti dé láti school nsìn ò ní jẹ́ ká sinmi mọ́ ah, ó dáa tí bá ní èmi ni mo fẹ́ lọ gbé wa ńkọ́ mo tẹ̀lé change mind mi kí tún decide pé kémi àti ẹ ká lọ gbé wa ńkọ́. tanu tanu. Hello. Ẹ káàsán. Yeah. I'm here to see Shade. Shade? She no dey She's not around? Oh, sorry. Oh. But today is her husband's birthday. She's the one that invited me. Oh, kí ni mi ní gbogbo pálapàla báyìí. Ah, aunty. Ṣé wá gbọ́ Yorùbá kí wá lè ń fún yín mebo fún. Ẹ ti sọ Yorùbá, ẹ fi ní I'm so sorry about that. Actually, títorí títí ẹni mo ṣe return to London and then as tí mo ti dé mo ti ń pick up so that's why I'm pissed. Àìrọ̀ ah, ẹ eh, nǹkan dáadáa náà lọ ṣẹlẹ̀ wọ́n ń bẹ lọ́dọ̀ dáàdi àwọn ọ̀gá tí wọ́n bá yìí ti ṣe gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe tán bẹ̀ wọ́n mọ̀ darí bọ̀ nílé wọ́n wá ṣògbó sí àtìlé ṣùgbọ́n ọ̀gá gangan bẹ́nu lé Oh, you mean Uncle Deji is in? Kò yé mi tẹ́ ń sọ ah. Uncle Deji ṣé mo lè wọlé kí n kí wọn? Ah ah, nítorí ti sọnù wọn ń bẹnu lé. All right, thank you. Uh, mo kàn wá ń ni o yeah <laughs> i'm just here <laughs> mi tiẹ̀ mo kàn tó plan by. no no ọkàn ni kí chill kin ko chill. Ah, yeah, yeah, AY sọ pé wọ́n fẹ́ usher me in glamorously. <laughs> According to them, glamorously, I don't know what that means. <laughs> no, mi ò múra o, mo ṣì wá ń bì. Hold on, hold on, I'll call you back. Mary. Yes, darling. Kí ló wá ṣe nílé mi? Ta, ta ló múra wá bá? No, where are you going to? <laughs> Èmi ni ọjọ́ ìbí olólùfẹ́ mi. So I need to look my best. In fact, mo yọ Are you insane? Now listen to me. Gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin èmi àti it's in the past. In fact, mo assumed me assume pé Yeah, it never happened. Can you ṣe é? O barge into my house like that. I'm ní court. Ta ló ti ẹ̀ ṣílẹ̀kùn fún ẹ? Deji, you promised me an endless love. You promised to stay with me forever. Deji, is this the end of it all? Igba money, yeah. Yeah. And now that I've come to my senses, what you really be or call me? Ololufemi. The person I want to spend the rest of my life with. And guess what? Kakakin fair. Afi woman, few raja. Emi Deji. Yes! And just get the hell out of my life! Get out! Remember, today is my birthday. You know there's a lot of joy knocking on my door and you choose to do this today? And I will turn it to tears of sorrows for you. Má sọjọ́ bí ẹ̀dí e ọjọ́ ìbànújẹ́ mọ́ ẹ e lọ́wọ́. What? What did you just say? What Hey, Mary. Mary! Ah, ah. Ṣé transformer lọ bọ́ọ̀nù lọ́wọ́ adún bíi bàbá ẹ̀? Kò lè jẹ́ bọ̀n transformer náà ni ó jẹ mo ti sọ nígbà tí gbé transformer òǹdó lọ́jọ́ náà títí ń dán yọ̀ọ̀yọ̀ mo ti ní à àwọn transformer Taiwan yìí kò lè láàṣì ṣẹ́ẹ́dù torí nǹkan ní ìsìn tọ́wọ́ yá kẹ́ẹ̀tún máa káàkiri gbogbo ilé padà wo yẹn wọn lọ bọ́gà àtànjẹ́ ìrìn torí hàn lálejò. So are you okay now? Yes. Oh yeah, get to work, get to work. Our guests are coming. All right. Get to work. Bye. Bosun, this is a gunshot. Of course. We need to get to the root of this matter. Oh, Ṣòyìdé nìkan ṣe wáyé. Mo ní very special interest in kéèsì ẹ̀. But ó ṣe wá jẹ́ ọjọ́ bí ẹni gbogbo So definitely there is something going on fishing. Wait. The gate man. Olórù àbí kí ló porúkọ ara ẹ̀? Ǹjẹ́ ẹ máa fi bọ̀dá sí? Ṣé o gbéra ṣe Yes, sir ìwọ àti Mr. Àjèjì lẹ́jọ́ wà nílé lọ́sàn nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ so ọṣẹ tó fẹ́ fi wẹ ara ẹ̀ mọ́ òun fẹ́ mọ̀ báyìí. ọ̀gá ó kó wọn ò wúlò fún mi ààyè wọn ni ó sì mí láǹfààní kó ṣe nǹkan tí mo fẹ́ gẹ̀ nínú kí n pa wọn kódà èèyàn dáadáa lọ́gá o ẹyin kíní pọ́kẹ́ mọ́ ní tẹ́ mọ́ fún mi gan ó pọ̀ ju sálárì mi gangan lọ kí mo wá fẹ́ pa wọ́n fún kò sí èrè kankan tí ìjẹ́ ìdí kí n pa wọ́n sá. ok níbo lo wà nígbà tó ń yìnbọn ọ̀gá èmi ò tiẹ̀ mọ̀ pé gbọ̀ngàn ni èmi rò bóyá transformer ló búlò ni bó sì ṣe búlò tán báyìí mo ní kí n lọ tan jẹ́nítọ̀ fọ́gà kó rọ́mọ́ bá mọ́ mú wọn. o so ọ̀daràn tó fẹ́ wá ṣiṣẹ́ bí nínú ilé ṣé ìwọ kọ́ ló máa bá ní gate kó tó lè ráyè lọ bá Mr. Dèjì nínú ilé. ẹ ẹ ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí lọ́sàn-án lọ́sàn-án gangan lọ́sàn-án ọ̀rẹ́ àti sáré kan wá láti London wọ́n ní àwọn ẹ̀sẹ̀ dé ní báwọn wá fún bẹ́ẹ̀ de bọ̀dá Dèjì pé làwọn wá fún ṣùgbọ́n nígbà tí wọ́n fi wọlé kọ̀pẹ́ sígbà náà tí transformer blow bí transformer sì ṣe blow gbà báyìí lẹ́mẹ̀sáì lọ tan jẹ́nẹ́tọ̀ fọ́gà torí àlejò wọn kó rọ́mọ̀ bá mú wọn sá iyún gan ni ò ti ẹjẹ́ rántí ti géètì débi pé wọ́n gbà tá àlejò jáde sá. that is to say ọ̀rẹ́ ìyàwó Mr. Deji wálé yes sir ó dẹ̀ mọ̀gbà tó jáde. mo gbá wọn jáde mo lọ tan jẹ́nẹ́tọ̀ sá. ọ̀rẹ́ mi láti London àbórinú rògbàlẹ̀ ni so ẹ eh, ní anybody tẹ́ ẹ expect láti London. Sherry, I have lots of friends in abroad but àwọn tí mo invite from better Deji and you don't know wa even already made méjì péré that Deji mọ́ so I don't know what he's talking about I don't know. Um, she o notice maybe argument láàrin Deji àti Nuru maybe by owó àbí anything. at all ṣeré lúrú àti dèjì ọmọ wa ara wọn gan in fact ó máa ṣe bí ẹ̀gbọ́n àtàbúrò ni so mi ò sọ pé wọ́n ní any issue. so ta ni ìwọ wá suspect tó lè help investigation wa. Sherry, I can't lie to you. There's nothing at all. Nothing. Doctor, ṣé ẹ̀yin àṣẹ mi sí pé kọ̀ọ̀kan ní ṣe mú mi? Hmm. Hundred percent. As a matter of fact, ó ti get better ju àná tẹ̀sẹ̀ gbédè lọ. Mary wà ń kọ́. Oh, Mary nothing get better. But according to test to her, I discovered pé poison ló jẹ. What? Yes. Poison? How? How is that possible? Mary poison? Eh, because. Mary ló ń dáná oúnjẹ tí gbogbo wa ń jẹ nulẹ̀. So how was she poisoned? I don't know. Ká ní kì í ṣe pé bí a ṣe tètè jara mọ́ ni tí kinní yẹn bá pẹ́ lára ẹ̀ nǹkan tá à ń sọ ìkọlà mo máa sọ. Pivot. So ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ lọ́run. Tẹ́ bá rí Mary gan sin yẹn ní believe pé o jẹ́ ẹni tí. Dọ́kítọ̀ ẹ ṣé ẹ ṣé ẹ kú àgbálẹ̀ mi, I'm grateful. Excuse me, please. I'm all right. Thank you so much. Ẹ gbà mí, ẹ gbà mí, ẹ wòran, ẹ gbà mí, ta ni mo ṣẹ̀, ta ni mo ṣẹ̀ tó fẹ́ gba bí ọmọ mú mi my first son. Madam. Shut ti jaw. Not at all, ma. Not at all. O jẹ́wọ́. Madam, ìmọ̀ ìgbẹ́ pẹ̀lú sànú. A ń pẹ́ pẹ́ sọ́wọ́ ọ̀rọ̀ kọ́kọ́ pa ẹ̀wọ̀. Àánú ẹ̀ ṣe mí. Wàá jẹ ìyà. Àtẹ̀nà sọ yìí pé wàá fi mú dán irin. O ò ní ṣẹ́ mẹ́mọ́ láyé ẹ̀. Ọmọ ẹ̀ bẹ ta ni. Wọ́n fẹ́ pa ẹ̀mí ní ọmọ. Mo nífẹ̀ẹ́ fámílì yìí fẹ́ mú gbólé tẹ̀. Ah ṣe nìyẹn fún mi. well done well done nǹkan tí mo dá sí jù ní kí n máa recognize èèyàn àǹtí ọ́fíìsà ọ̀rẹ́ àti sadé tí wọ́n láwọn gbẹ́bùn wà fọ́ọ̀kan tí wọ́n láwọn ṣẹ̀dé láti London àwọn rèé ọjọ́ náà tí mo fi gbọ́ gbà gbà gbà tí mo fi rò bóyá transformer ni àwọn ni. wọ́n mi. ẹyin ni màá fẹ́ràn ṣe ti rojú ìrí. ẹyin mo da ayé mọ jù. iṣẹ́ mọ̀ mi rí. ìmọ̀ yìí kẹ́ ẹ wọ́n sọ lẹ́dà ẹ wọ́n sọ kòtò náà lẹ́dà skẹ́ẹ̀tì yìí lẹ́dà ni àwọn ní. Sherry, officer, at first, I thought the guy was playing games. Until we got to the description, it was 100% correct. Like, seriously? 100% serious. Look, Mary is our house help. Noru is my brother's gate man. Mi ò dẹ̀ rò or mede jimora mọ̀ra As a matter of fact, I don't think they've ever crossed paths. But uh, with, with the way you're talking, would have been way you're driving at something? Absolutely. I'm driving at something. Okay, okay. Do you mind to share? you see that girl called Mary You èṣù ni wọ́n rán sílé wa ni cause ẹ̀gbọ́n mi máa ń sọ̀rọ̀ ẹ̀ sorry for me gone. was having a secret relationship with my father, right under my mother's nose. What? That's not all. Mary was also having a secret relationship with my brother. Are you for real? Yes, I am for real. Wait, is this an assumption or something? An assumption, you see. This is a perfect picture. Like, seriously? Yeah. Yes! Lóòótọ́ èmi ni. Mo pa pa àmọ́ èmi kọ́ ni mo yìnbọn fún Dèjì òrè lóore wọ́tọ̀ òun ló sọ mí di ọmọ ọ̀dọ̀ nílé honourable. ẹ má bínú mà o ẹ ká sàn mà yes ma ṣé ẹ bínú pé irú mi yìí ni pé mo fẹ́ rí yín mà. irú yín bíi ti báwo. ẹ mọ̀ wípé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀ mà. <laughs> madam èèyàn ni yín èèyàn lèmi fúnra mi and kò dẹ́ ṣe pé mo gbé náà rù sórí so kí nìkan tẹ fẹ́ sọ ẹ bá mi sọ. So ẹ ṣe gànmà ìrànlọ́wọ́ kékeré náà ni mo nílò látọ̀dọ̀ yín. ok. lórí ọmọ mi náà ni mà. ok. kí wọ́n dáadáa. ó ti da ó ti da stand up my dear kí ló ṣẹlẹ̀ gangan kí lẹ fẹ́. bẹ́ẹ̀ ṣe ń wo yìí ó ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò postjamb rẹ̀ ni ọmọ dáadáa dẹ̀ ni ó mọ̀wé wọ́n sì mú àtìgbà tí bàbá yìí ti kú àdágbé àdáfà yìí náà ni èmi yìí nìkan ni mo dẹ̀ ti ṣàlàyé fún pé mi ò lágbára kankan ṣùgbọ́n àárọ̀ ọ̀sán ìrọ̀lẹ́ alẹ́ ló fi kọrin sí mi létí òun fẹ́ lọ òun fẹ́ lọ ṣùgbọ́n ikọ́ ṣoṣo yìí náà ni kó má parun kémi náà ti ẹ̀jẹ̀ yàn láwùjọ ẹni sọ̀rọ̀ no it's fine it's fine no no no it's fine lágbára ọlọ́run á dirú á dìgbà fún yín ọlọ́run á bá wa wo gba àwọn ọmọ wa pọ̀. okay so how do i come in ní gbogbo nǹkan tẹ́ sọ yìí. tẹ́ bá rántí mo gbọ́ lọ́jọ́ tẹ́ ń sọ̀rọ̀ bíbá pé ẹ nílò ọmọ ọ̀dọ̀ ṣe rí bó ṣe wà yìí kò síṣẹ́ tí ò lè ṣe bẹ́ẹ̀ fẹ́ pọnmi apọn bẹ́ẹ̀ fẹ́ afọ ó tún wá mọ náà dá mọ́ dáadáa ni ẹjọ́ mà tó bá lè ràn mí lọ́wọ́ ah! kó máa gbélé yín kó bá yín ṣiṣẹ́ ẹjọ́ mà ah! iyekíye iṣẹ́ tó bá ṣe fún bíi ọdún kan á fi rán rẹ̀ lọ léèwé á máa ṣe part time láti monday títí di friday á máa ṣiṣẹ́ á máa ṣe tó bá dé di saturday á fi kàwé àti sunday ẹjọ́ mà madam ẹni ọmọ yìí ṣe dáadáa ní school. ó mọ̀wé. ẹ eh, ok so kí ni ó ṣe dáadáa ó fẹ́ resume school kí ni yẹn ní ṣe pẹ̀lú one year ọdún kan. kò ságbára ni màá fi towó jọ ni. ok madam sherry àti gba mary sílé àsọmọdọ mi it's not the problem but nílé mi ọkọ mi ni olórí òun láláṣẹ and i cannot take some decisions without him so nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé màá fi ọ̀rọ̀ yìí màá fi tó wọn létí and then tó bá fọwọ́ sí she is welcome in my home. ọlọ́run á jẹ́ ọ̀fọwọ́ sí. á fọwọ́ sí á fọwọ́ sí no it's fine stand up my dear it's fine ó yá bá mi gbé omi mi àti àwọn drinks yẹn sínú mọ́tò. ẹ ṣe all right no problem madam yeah. ọ̀rọ̀ tí honourable dá mi òun ni mo fẹ́ dá padà torí tí adìyẹ bá dà mí lógún ni tí n bá fọ lẹ́yìn kò léèwọ̀. kulé o ṣàlàfíà ni pẹ̀lẹ́ ẹ kulé o ah, ah. màmá ń kọ́. wọ́n ti lọ sí ọjà àwọn àti bìbí àwọn jọ lọ sọ́jà sí. Eh, wọ́n ti lọ sọ́jà. bẹ́ẹ̀ ni sọ. ok àwọn ayọ̀ náà ń kọ́. àwọn náà ṣe jáde láìpẹ́ yìí gbogbo wọn ló jáde papọ̀ sá. everybody. bẹ́ẹ̀ ni sá. Ah, ó mìíràn pé kò sẹ́ni kankan lé yàtọ̀ sí wọ́n nìkan. bẹ́ẹ̀ ni sà èmi nìkan mo wà ní sà. ìwọ nìkan ló wà ní. bẹ́ẹ̀ ni ok no problem uh, yes uh, Mary. sà. bá mi lọ sí guest room yẹn yàrá àwọn àlejò nítorí nígbà tí mò ń jáde lọ ní àárọ̀ yẹn mo rí i pé ó dọ̀tí ẹ̀ẹ̀túnṣe nígbà tí mo ṣíbẹ̀ so yàrá àlejò yẹn wà wá lọ síbẹ̀ nísìnyí wà á lọ bá mi tún gbogbo ẹ̀ ṣe kò dress ẹ̀ because ẹ̀ mo fẹ́ ní àlejò any moment from now màá ní àlejò tó bá ti wá tún yàrá àlejò ṣe tán room tèmi gangan kò lọ tún bẹ̀ náà ṣe make sure pé o ṣe dáadáa o kò ṣe guest room yẹn dáadáa kó lè tún tọ̀dọ̀ mi náà ṣe. nobody inú lé àbí. ṣe wá jábẹ́ yẹn. ẹ. dọ́dí. ọ dọ́tà wo bí yẹ kí n sọ nǹkan kan fún ẹ ìjọ kan lójú ń rí bí ìjọ kan náà níbí ń wọlé mo nífẹ̀ẹ́ o mo nífẹ̀ẹ́ gidi ibi tí èèyàn nífẹ̀ẹ́ èèyàn mo nífẹ̀ẹ́ dé o mo nífẹ̀ẹ́ bí ojú àti imú bọ́n ṣe fẹ́ ra wọn mo nífẹ̀ẹ́ bí àwọn àtẹ̀yìn bọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn. Ah. You see, but the problem is this. Mo fi ojú sọ fún ẹ. Mo fi mú sọ. Mo fara sọ. Mo lo body language mo wá rí i pé o ò tiẹ̀ wo bẹ̀. Bóyá o mọ̀ tó mọ̀ body language ni. Ìyẹn mo ṣe ní kí n wọlé tó ẹ kí n wá bá ẹ sọ pẹ̀lú wọn. Dádì ẹjọ́ ẹjọ́ sá. Dádì kò bójúmu sá. Ọ̀ọ̀ kẹ́ni ò bójúmu ẹ dé o. Ẹ̀yin obìnrin àmọ́ ńgbà tí àwọn òbí ẹ mú ẹ dọ́dọ̀ mi ó bójúmu nígbà tí mo rán ẹ lé ọlọ́lẹ́wé ó bójúmu mo rán ẹ ní yunifásitì ó bójúmu mo ń raṣọ sí ẹ lọ́rùn ó bójúmu mo ń fún ẹ lówó oúnjẹ ó bójúmu ọlọ́run ní í ṣe ẹ lábara mo rè jẹ o kí ni ìwọ wá fẹ́ fi sẹ̀sùn rẹ̀ a rí àwọn ọmọ gidi àwọn ọmọ àwọn ọmọ tó ń kọ́ láti ilé tí wọ́n gbẹ̀kọ́ tó ń túnra wọn kọ́ tó ń bá rí ọkùnrin tó ṣerú ẹ̀ fún wọn kọ́kùnrin tó kẹnu sí wọn fúnra ọ̀nà máa sọ pé voluntarily o mi ò lọ́ọ̀bì kankan mọ́ ẹ̀yin ni máa fẹ́ ìwọ wá ní kò bójú mu kí ni ò bójú mu ń bẹ. dadi mo fi hàn pé ẹ ti di bàbá fún mi èmi náà lè ti di ọmọ yín sá. n mm, mm, mm, má gbé yẹn wá o bàbá ẹgbẹ́ mọ yẹ ọmọ sórí dádì dádì tó ń pè mí yẹn kò bí mi nú nítorí àwọn ìyá tá à ń fẹ́ sílé náà dádì náà ń pè wá tó bá ti yá àwọn ọmọge bí irú ẹ̀ tán gbajúmọ̀ tán gbafẹ́ ẹni tọ́jọ́ ń ṣeré tọ́jọ́ ń lara wọn pàkì kí n ṣe nǹkan èrò ìyá kí n ṣe nǹkan lára kí n ṣe nǹkan èrò pọ̀ bíi tẹ̀ nǹkan wàrà kí n ṣe nǹkan èrò pọ̀ bíi tẹ̀ nǹkan wáyà kí n ṣe nǹkan. wọn akéde máa pè wá ń lọ àwa náà máa pè wọn dọ́tà ìyẹn ò ṣe nǹkan kan. dadi mi ti mọkùnrin méjì ni mi sá. kí ni o wí ni mi dadi. yéé orí mi o what kí ló pé kí ló pé rẹ. Where? Veggie. Where, where, where, where, where? Where what? Veggie. Veggie. Ah, ọlọ́run mà ṣe o. Èmi ló ṣe yìí fún tán. Èmi ló ṣe yìí fún tán. Ah, ọlọ́run mà ṣe tó ka mí yẹ ké níyàn. Veggie ni ẹ. Veggie ni ẹ. Ohun tí mo ti ń wá látijọ́ yìí nìyẹn. Ìyẹn mò ń wá nígbèésí ayé mi. Níjọ́ mo ti dáyé mo ṣáà wá kí n pàdé ẹni tí ò ṣe rí. Kí n pàdé ẹni tí ò ṣe rí. Mo lọ́lé aláwo. Mo lọ́lé oníṣègùn pásítọ̀ bá mi ṣe àfa ṣe kọ̀ náà ni wọ́n ṣe àṣẹ gbogbo tó ń ṣe fún mi àṣẹ ń padà bọ̀ wá ṣiṣẹ́ ah èyí tí mo fẹ́ nìyẹn sórí ibi tí wàá pẹ̀rẹ̀ virgin yìí tòun náà ṣe rí yìí sórí tí n bá bẹ́ẹ̀ tọwọ́ tí mo bá gbà sí bẹ́ẹ̀ tó wọnú ẹ̀ báyìí o ti dolórí ire láyé àtọ̀nà o mo ṣì mọ́ o. dádì mi ò ṣe o mi ò ṣe. ẹ máa lọ máa lọ but bó ṣe ń lọ yẹn mind you gbogbo ẹrù ẹ tó fúyẹ́ àtẹ̀yẹ tó wúwo pain ló kéré jù má gbàgbé láti mú o because tó bá ti lọ bẹ́ẹ̀ yẹn ò ní láǹfààní àti padà sínú ilé ìmọ̀ tó bá di ẹnu gate wọn ní fún ẹ láyè o jẹ́ nǹkan wá sùn gangan fún ẹ lílọ tó ń lọ yẹn owó school ẹ stop owó oúnjẹ ẹ stop inú ilé yìí tó ń gbé ò ní àǹfààní àti gbé bímọ má lọ alọ ntí lámilámi ẹnìkan ìrábọ̀ ẹ̀. Oya dadi, mo ti rẹ́dí ẹ wá ṣe kinní yẹn fún mi. you are now talking ibo ló forúkọ sí tẹ́lẹ̀ tó ń jẹ́ láǹbòrò kí ni tó lè ń bẹ̀ ó yá bọ́ sórí pápá ọ̀jàre ká ọwọ́ ninety minutes mo promise ẹ mi ò ní jó dùn ìṣẹ̀lẹ̀ àbámáṣe ṣúkẹ́ ṣúkẹ́ ṣúkẹ́ tí n bá ti ń ṣe ìwọ náà máa ṣe ìyẹn ló máa dùn fún mi o. àmì ẹni tó ní rẹ̀ jẹ́ ẹ dákun kí ni ń ṣe ọ gan kí ni ń ṣe ọ ọsẹ à ń sunkún látàárọ̀ ò ń sunkún látàárọ̀ kí ni nǹkan náà. ẹ Mary kí ló kí ló kí kí wà ti ta ni kí ló ṣe gangan mọ́ríàmọ̀ bá ń lọ ta mọ́ríàmọ̀ bá ń pọn ọmọ lọ́mọ kò ṣe é pè ránṣẹ́ mọ́ríàmọ̀ bá ìnìkan lọ́jọ́ ìyàwó rẹ̀ kí ló wá sí ọ ó sì à ń ké báyìí òkú ìfarapa wọn fẹ́ tí ó sì í ń bá sí ọ nìkan sọ. wọ́n gbẹ́kọ̀. wọ́n bí ẹ ṣe bí nǹkan wà bí nǹkan ò sí ìwọ ló mọ̀ that's your problem ṣé mo pé wọn ló ń fọbọ́ lẹ́nìí alẹ́ ti fẹ́ sóúnjẹ báyìí wá lọ fọbọ́ o torí mi ráyè wòó kátikàti yìí o ó dẹ̀ kéke bíi kinní. sórí àǹtá àwa yìí kò sí ìyá kò sì sí bàbá bó bá wá wù ọ́ kó o gbé bọ́kẹ́ẹ̀tì kó ọmọ sunkún sínú rẹ̀ ìwọ lọmọ torí mi ò mọ tí ń pọ́lẹ́ gbé igbe orí ibú ọ̀sẹ̀ aṣọ ara rẹ̀ dé gbére. ẹ fọ̀rọ̀ sí ara yín wò kẹ́ tó dánilóró ọ̀rọ̀ sí ara yín. báwo bí mo ti sọ fún yín rubbish wo nìyẹn náà so ṣé mi ò jọ ẹ lójúmọ́ ni tí mo fi ń pè ẹ́ tó bí kọ́ọ̀lù dábì náà ó kí ni reason tí mo fi ń pè ẹ́ mo ti pè ẹ́ láìmọye ìgbà ó bí kọ́ọ̀lù sí ẹ why. as you can see i'm sketching sir mi ì dẹ̀ fẹ́ kí anything kó distract me? torí àwọn submit assignment lọ́la sir. oh ìdí tí o fi pick àwọn calls mi nìyẹn àbí anyway àgbà máa ń gbà ní àgbà ń bínú ní tí mo ṣe ń pè ẹ́ ní pé ara bàbá yín ti kún and I need you this time around again mo need it seriously mo fẹ́ ká tó jọ ṣeré bá ṣe ń ṣe yẹn ọmọge but mo rí wípé ojú lalákàn fi ń ṣọ́rí mi ò fẹ́ ká ṣe erékeré ní inú ilé lọ́tẹ̀ yìí wàá rí i pé mo ti forward address kan sórí fóònù ẹ̀ bí ẹ̀ẹ̀mejì abẹ́mẹ́ta o ò lè sọ fún mi pò rí so address tí mo forward sí ẹ̀yìn kò máa lọ́bẹ̀ ní sin kò lọ dúró dèbí màá wá pẹ́ bẹ́ẹ̀. not again sir ẹ wo mo ti bọ́ ọlọ́run ní májẹ̀mú pé ẹni tó bá máa kọ́kọ́ gun orí mi ló máa fẹ́ mi òun dẹ̀ ló máa disvergin mi bọ́ rírò ní tèèyàn ṣíṣe ń tọ́lọ́run bí mo ṣe gbà fún yín lálàkọ́kọ́ kò dùn mọ́ mi nínú but mi ò ní choice ni mo dẹ̀ ti pinnu lọ́kàn mi ni pé that will be the first and last time tí rẹ̀ máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. ṣọ́tọ̀ kí ló dé tó ń lè rí iwájú mi ok yẹ n fira mi lójú sókè kò wò mí. Ah, dájì. Ah, ah, ìbọn nílé dádì. Ah. ìbọn ni àwọn ọmọ aláìgbọràn ló wà fún sórí ó bẹ́tà kó ṣe tèmi kí n fún ẹ ní owó bí mo ṣe ń kó owó sí àkáǹtì ẹ kó dẹ̀ máa jayé ẹ tó bá kọ̀ tó ní ò ní ṣe ohun tí mo wí màá ẹ màá pa sàárì ẹ. màá wé tiẹ. mo ti gbó sàmáwá bá yín bẹ́ẹ̀ sà. no má wàá bá mi níbẹ̀ o máa lọ dúró dè mí níbẹ̀ ni ó ti bọ́. lọ change right now kó lọ kó lọ dúró dè lókè má sọ fún mi pé ò rí mẹ́sẹ̀jì tí mo sẹ́yìn sí ẹ o màá fún fọ́wọ́dù ẹ̀ sí ẹ láì mọ̀ye ìgbà ní sí. ẹ fọ̀rọ̀ ṣírò ara yín wò ká tó dáni lóró ọ̀rọ̀ ṣírò ara rẹ̀ wò ìwọ bàbá olówó wọn ni kò ràn ní lọ́wọ́ omi ṣoore ẹ̀dẹ́ wọ́n ní kó rọni lọ́wọ́ ní mi ò nífẹ̀ẹ́ tí gbogbo tó ń ṣe yìí ó ní o fẹ́ rí mi mo débi ń sìn mo jókòó síwájú ẹ omi ẹ ó sọ nǹkan kan látàárọ̀ ṣé kí n dìde kí n máa lọ. dadi ìgbà tí dókítà treat mi tán lánàá wọ́n detect pé mo ti lóyún oṣù méjì sọ. dókítà sọ pé o ti lóyún oṣù méjì. bẹ́ẹ̀ni sá. so. ìgbà tí mo lè ní pé kán pè yín sá wọn lè ní pé kán ṣẹ́yìn inú mi. ẹ kí wàá ní big day inú yìí. mi ò lè ṣẹ́yìn o mi ò ṣẹ́yìn láyé mi ẹ má bàyé mi jẹ́ o. ìwọ ni kò má bàyé ara ẹ jẹ́ ọmọdé yìí má bà ilé ayé ara ẹ jẹ́ fúnra ẹ o ò ṣẹ́yún o ò lè ṣẹ́yún o ò rí láyé ẹ̀ so kí ló wá fi ń ṣe ní tó bá ṣe nísìn tìyẹ kọ́ làkọ́kọ́ tìyẹ kọ́ ló máa dópin kí ló dé tó ní ṣẹ́yún o ó ti gbàgbé ohun tó ń sọ fún mi nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ relationship òní ò fẹ́ kí mọ́mì gbọ́ òní tí àwọn aráalé bá gbọ́ ń kọ́ ojú wo ni káró òde fi bá wa wò ó ti gbàgbé gbogbo yẹn so tó bá lóyún sìn ìgbà wo ni gbogbo wọn ò ní gbọ́ ìgbà everybody ò ní rí. àwa witán ní òfẹ́ ṣẹ́yún ò ṣẹ́yún rí láyé ẹ̀ ìjọ kan ló ń bẹ̀rẹ̀ ìjọ kan náà ló ń parí ò ṣe níṣẹ́ look sori doctor tó advice ẹ pé kò ṣẹ́yún private doctor mi ni personal person mi ni so ohun tó bá ti sọ fún ẹ ni kò tẹ̀lé ó mọ ohun tó tọ́ ó sì mọ ohun tí ò tọ́ bí bẹ́ẹ̀ kọ́ ó mọ̀ pé ó léwu ò gbọ́dọ̀ ṣe yìí listen sori personal advice èmi náà sí ẹni pé kò lọ ṣẹ́yìn yẹn kí n dẹ̀ otherwise to bá kọ̀ to ní òṣè ó léwu o ó léwu o ò ní like ara ẹ̀ ò ní enjoy ara ẹ̀ wàá hate ara ẹ̀ pa so ó bẹ́tà kó lọ ṣẹ́ níbo nìyẹn ta ni kọ́tọ́kọ́tọ́ ó lè ṣẹ́yún ṣé bẹ́ẹ̀ náà ló ṣe ń dùn mí ò ní táìmù. sweet home. Welcome back, bro. That's my guy. Ọmọ ọlá. That's my guy. Ọmọ ọrọ̀. Ọmọ onídàkùnmáná. Ọmọ amú ìdà fi bẹ́ àná ẹ̀ lórí. Ẹni bá fúnni lọ́mọ. Òun là ń pa. My son is home. Welcome back to your mother. Adédèjì so great to see you. I miss the two of you. Look at you. <laughs> Ah, but I tell you guys for free, man, because anywhere, tell your mama in the world, told totally that be Nigeria. Hmm. <laughs> Daddy, I'm telling you, no place that can be like Nigeria. Adúlé dábìlé my dear. Thank God, You know me don't mi dùn pé the Latin látẹnu tiẹ̀ mm-hmm. Yeah. No place like oh, Kò Not That is nothing but the truth. Yes, ó kàn jẹ́ wípé ká ṣe pé bí àwọn olórí wọn bí wọ́n ṣe ń mójútó aráàlú àti ìlú àti gbogbo ohun tó yẹ kán ṣe ká pé bẹ́ẹ̀ làwọn leaders wa náà ń ṣe ni a nídìí láti máa lọ dààmú ara wa lọ sílùú òyìnbó hmm. tàbá kan lọ́ọ́bẹ̀ ká lọ fún lédè lásán ni. Mm, that's true. Mm, dadi honestly ó tọ́ lẹ sọ. síbẹ̀síbẹ̀ i still think wípé àwọn leaders wan try nǹkan tó yẹ ká máa ṣe ni pé ká máa gbàdúrà fún wọn Hmm. kọ́ túbọ̀ kó wọn mọ̀ ṣe and then wọ́n need wisdom they lack wisdom tó bá ní wisdom ìlú yìí á tòrò jù báyìí lọ. I think you're right tí ò bá ètò ká má sọ pé ò ṣe rárá o ah, because eh. Nàìjíríà ta wà yìí Ọlọ́run ṣoore tó pọ̀ fún wa ah. Ọlọ́run ṣoore tó pọ̀ hmm. um, and that is that on that Deji àwọn ọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ lórí fóònù gbogbo ìgbà tó wà lọ́hùn àsìkò tó tó wá láti mọ̀ṣẹ́ o hmm. ah gẹ̀ǹgẹ̀. kíá kíá kíá because ṣé wíwọn epo ni ká pè ní àbá ìrọwọ́ ra hmm. owó wà ilé wà iṣẹ́ wà tábà ní à ń ṣe wàhálà torí ọmọ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ ti pé mo sọ fún yín pé máa ra odindi ilé sílẹ̀ fún yín mi ò ṣeré o duplex ti wà ńlẹ̀ fún ẹ tí mo ti rà fún ẹ hmm. tó bá dẹ̀ fẹ́ járọ̀ mi tó bá ti ṣetán lénìí máa mú ẹ débẹ̀ and also èmi ti dàgbà èmi ò lè ṣe wàhálà púpọ̀ mọ́ o gbogbo afẹ́dógún afẹ́dọ́gbọ̀n torí ọmọ ni hmm. ọlọ́run dẹ̀ ti bless wa àti nílé iṣẹ́ tó pọ̀ àní mọ́tò àní everything tọmọ lè tọmọ lè dúró tì ìwọ ló máa mójútó gbogbo ilé iṣẹ́ mi o so dídé tó dé yìí má ní lọ́kàn ìpò òun padà lọ́lú òyìnbó no hmm. lílọ tó bá lọ́lú òyìnbó ò lọ ṣọ́lé dé ni. Um, dad um, honestly mo appreciate gbogbo reference àti positions tẹ fún mi but then nǹkan tẹ̀ ń try láti sọ gangan mi ti get Adedeji, what your father is trying to say is that you are ripe for marriage. mom, come on. Dad. ẹ take it easy now no ẹ̀gbọ́n mi ṣe dè mí ẹ tẹ jẹ́ kó wọlé kó change kó relax kó farabalẹ̀ kó jẹun ẹ kò bẹ̀rẹ̀ sí máa engage ẹ̀ ní irú conversation yìí ah ẹ ní láti calm down o. mi ò lè calm down. daddy there is time for eh, everything. no no hmm. mi ò lè calm down ìgbára lèèyàn búra ọ̀rọ̀ hmm. tó bá gbàrọ̀ àdífalẹ̀ sọ. èyí ah. tó bá ń dunni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni èyí ẹni tó bá a wà la ṣe ń láti sọ o àbí. yes. ìyẹn ló bá wa o mo dẹ̀ mọ ohun tí mò ń sọ. Uh, um, okay, um, mommy, daddy, just, just like she said, or marriage lele, right? I cannot rush in because it's in bá rush in, mo rush out, then mama bounce back See? No, I reject it If I will indulge you, please, I can take time me. Right? Just let me think things through, look at different perspective, ask my sister for advice. Mm, you need my approval too. Eh? Mo you know. You know. so that my decide. Oh no no no. Oh ṣe ẹ̀ ti dá ibi tọ́jọ́ sọ́ọ̀sì yẹn ti dá. please don't rush me I beg you. Adedeji this is what I have to say. a bí you. o ìwọ náà dé ní láti bí títí ẹ. yay. no I'm not kidding no, big bro mo ti change. The only thing be say, you know, once in a while, I groove at night. Do you see? But Shori lounge too much sọ fún yín. Hey, this lounge I'm telling you about, bro, it is the best in town. Hmm. Oh, maximum fun. Mm-hmm. Like, no dulling. Their music, ambience, food, you know, everything is mm, top notch. Wait, were you working there before? I'm a regular. I mean, I'm a customer. <laughs> okay, okay, we'll try it out one of these days. No, but you will have fun. <laughs> Mary, báwo ni? Fine. Káàbọ̀. Báwo ni dé? Fine, thank you. Yeah, okay. Oh, Mary, ma, um, ẹ̀gbọ́n ni, um, Deji, lórúkọ Yes, ẹ̀gbọ́n mi reti. ti ń retí. Ẹ káàbọ̀ Latin Ó Thank you. Deji. She's one of our domestic staff, Mary Lokwe. Oh, yeah. hi. How are you? fine, thank you, sir. Bound the trip in, sir. Fantastic. I can see that, sir. <laughs> You're not looking bad at all, sir. Thank you, thank you. You you look good also. <laughs> you said she also works yeah, here. Yeah, she is. Mary, can go back to your uh, quarters. Uh, no, I was, I was, yeah. yeah, she she does. She's one of our domestic staff, but I know Yengba today o lè máa wò pé o bá ń lé. she is a very beautiful girl. I know and I was just trying to explain to you that she works here she is a part-time student. and very outspoken. yeah kind of. Uh, <coughs> but what happened me ti ẹ rí all through yesterday. nǹkan tí mo sọ náà ni but you were not listening to me pe. part-time student ni àná yẹn ó sọ fún wa pé òun máa pẹ́ dé torí òun ní project tóun work on. Do you get? Are you listening? Yeah, yeah. Hello. Yeah. right? Yes. Yeah, I like the fact that she's she works here and she's still. Uh, okay, so cool. can we change the topic, please? Hey, wait, can we finish this topic? Can we go back to the groove? The groove. The lounge. She works. See, mo fẹ́ we ẹ on next weekend. Tó ti máa lọ ní mm-hmm. Hello. Hi, Uncle Deji. How are you? Fine. May I? Yes, you can. That's cool. wow. These are really beautiful sketches. Thank you. Show all you have fúnra Yes, of course. Wow! ṣo mọ̀ pé wọ́n ní obìnrin àkọ́kọ́ tí máa rí tó ní passion for art báyìí. yeah in fact ní class mi èmi nìkan ni obìnrin nínú àwa méjìlá so you can imagine. really. yes of course. that's impressive keep it up ṣùgbọ́n. thank you. and um, hope ma túbọ̀ máa rí ẹ kí n tó kó lọ sí apartment mi. Yeah, why not? You will. Mo kan tí mo mean try. <laughs> Hopefully. <laughs> okay. <laughs> Okay, cool. Um, okay, Mama Wamba. I'm okay. getting bored, so I just want to take some sip. This is nice, though. Thank you. Keep it up. Talented girl. you're very stupid ó máa gangan o ní ìwé ọmọdé lásán lásán yìí ó jọ rẹ lójú gan. kí ni mo ṣe. ṣòro tí wọ́n béèrè question yẹn lọ́wọ́ mi lẹ́kọ̀ọ́ sí máa gba ojú ẹ̀ ó yá wèrè ni. sorry. Mary what's going on here. mo ṣe kọ́kọ́ fún wọn mo ní kí wọ́n béèrè pé kí ni kí n yàn fà wọ́n ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa bú mi mà. Afọláṣadé. What is it? Mommy, Sherry, ká you pé ọmọ ọ̀dọ̀ àwọn parent mi ló try nǹkan tó ọmọ yìí try fún mi lónìí ni, má ti fire. Ah, why? Mommy, I believe me. I drove into the compound. Mom, no gbé báàgì mi dání, ọmọ yóò lè gba báàgì lọ́wọ́ mi. Ó ti wọ́n nọ̀rọ̀ kí mi. Ṣé kò wọ́n pè fancy ní fẹ́ǹsì oh go Ó Oh, o. Ó jọ rẹ̀ lójú Mary, Ma. Go back to the kitchen. I'll talk to you later. Thank you. Afola Afọláṣadé. Honestly, you need to take it easy. You are hot-tempered and you need to put your temper in check. Okay, Emilio, you're ní right àti bínú sí ẹ náà because o oh, ò fọwọ́ mi wọ̀ mí lórí ìdúró ń bẹ̀ yẹn. mami i'm very sorry ọmọ yẹn jẹ́ kí inú bí mi ni. great tí èèyàn bá ti jẹ́ kí inú bí ẹ you need to put your temper in check okay. never daddy kò possible ẹ fẹ́ bà mí láyé jẹ́ ni bó ti jẹ́ pé ẹ̀yin kọ́ lẹ bí mi ẹ fi mí ṣírò ọmọ yín náà. but Mary You know I love you. Don't tell me that, sir. Mary. Sir. Àárín inú ilé la wà tó ń pariwo báyà bó ti gbàgbé pé àwọn èèyàn wà lára ọ̀nà. Ṣo fẹ́ kó máa gbọ́n tá à ń sọ ni? Ó ń pariwo náà. But daddy, this is not fair. Oyún márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlẹ́kẹ̀fà lélẹ̀ ẹ tún ní pé kí n lọ ṣe. Ṣé mo mọ iye ọmọ tó lọ kọ́ mọ́ mi ni? Gbogbo àwọn ọmọ tí mò ń pa yìí. I'm killing my babies now no, no, no, no. All right. No. Okay, okay, okay, okay, okay, okay. Uh, kí ló fẹ́ ká ṣe báyìí? Daddy, ẹ wo, oyún eléyìí máa bí ni. Eh? Yes. O máa ṣe what? Mo máa bí ni. O máa bí. Síbo, fún ta ni, níbo ló fẹ́ bí? Eh, I don't care. I don't care. Vivian. Sir. How are you? Fine, sir. Eh. Uh, are you sure? Bẹ́ẹ̀ni sá. Okay. All right. Ṣùtìrì around two months mo ń sọ nìyí. Kò yẹ ká máa drag ọ̀rọ̀ yìí all right. You, you know what? Mo fẹ́ kó for mi ní last chance. Mo tiẹ̀ ṣe and I'll give you two million naira. Emma, má fi owó yín bá mi láyé jẹ. Mi ò ṣe oyún kankan, mo máa bí abíọ́lé. fún ta ni síbo níbo ló ti fẹ́ bí ta ló fẹ́ bí fún. i don't care mi ò ní bàbá mo dẹ̀ ń gbélé ayé mo máa bí eléyìí náà. Hmm. i see ìwọ ò ní bàbá ò dẹ̀ gbélé ayé kúrò dáadáa ṣá mo fẹ́ kúrò dáadáa. Mary. Yes, doctor. Do you realize pé eléyìí ló máa jẹ́ oyún ẹlẹ́ẹ̀kẹfà tí mo ti bẹ́ẹ̀ yọ? Bẹ́ẹ̀ni sá. Àǹtí mo bá rántí dáadáa tí mi gbàgbé the last time ta ṣe yẹn ó promise mi pé lẹ́yìn yẹn ò ní yọ oyún mi mọ́. Dókítà, kò ń ṣe gbóhùn mi látọkàn mi, àmọ́ circumstances tó surround ẹ̀ ó ga ju ẹ̀mí mi lọ. Mary. So I've got no choice. Mary, you don't need to lie to yourself. Tó bá ń ṣe nǹkan kan tó dẹ̀ rí pé kíní yẹn kò múnú ẹ̀dùn. There's a way you can sort it out. Ọ̀nà wà tó tún lè gbégbá. Tí ti chief bá fẹ́ ní anything, sọ fún ọkọ máa lo rọ́bà ìdáàbòbò náà. Then o ò ní lóyún. Mo ò ní gbọ́ ni sáà tí bá sọ fún wọn ní gbọ́ ni. anyway Mary. Yes, doctor. I'm so sorry to tell you this. Ilé ọmọ ẹ ti bàjẹ́. What? Yes. Kò lè bí mọ́mọ́. I'm sorry. <gasps> Oh dadi dadi ẹ ti báyé mi jẹ́ àbúgbọ́dé sómìnà lórí burúkú. ẹnìkan ọ̀dọ̀ lè sọ ẹnìkan ọ̀dọ̀ lórí burúkú mo fẹ́ kó fọkùnrin balẹ̀ tó lọ fọkùnrin balẹ̀ tó ní sí wàhálà èmi náà mọ̀ pé o máa rí báyìí àjọ máa pé tó máa hẹ́ǹdì sí mi. dadi kí ló wá tún kú báyìí kí ló tún kú wọn sọ pé mo lè bímọ mọ́ dádì wọn ní wọn bí mi ti bàjẹ́ ọkùnrin wo ló fẹ́ẹ́ fẹ́ obìnrin tí ò lè bímọ mọ́ à. tó bá jẹ́ nípa yẹn ló ń rò mi ò ní fẹ́ kó torí ẹ̀ lọ ṣe rẹ léṣe àbí kó lọ commit suicide má torí ìyẹn ṣe ohun tí ò yẹ kó ṣe o ayé òpin you understand mo fẹ́ kó fọkàn balẹ̀ and mo dẹ̀ ń assure ẹ wípé o ò ní regret pé o ní relationship pẹ̀lú gbà gbogbo ohun téèyàn ń ṣe téèyàn fi ń múnú èèyàn dùn láyé ni màá ṣe fún ẹ màá dá ẹ lọ́lá débi wípé á dé stage kan ìwọ náà fẹ́ máa rò pé kí ló tún fi tọkùnrin mi fẹ́ ṣe fún ẹ mo promise ẹ ni ṣòdìbọ the rest are sure jésù má ronú nǹkan gbogbo ohun tí ò dáa rárá ṣòtúbọ́ mi ò ní jẹ́ o regret pé o lè bímọ mọ́ mo promise ẹ ṣòtúbọ́ please please. ìwọ lọ báyìí kọ́ ni mo ṣe yàn ọ́ ṣé bí mo ṣe yàn ọ́ rè é má ro jìn má ronú lọ bẹ́ẹ̀ o ṣe ti gbọ́. my cutie. Hey, Mary, if you're now, hmm? you know I'm the first son, right? And this is my dad's house. So definitely anything Timbafe, the family me might accept. Okay? I'm just scared. I'm not free. Scared? Why? Kí ló Even ko ba iko ye You know? Oh, yeah. Yeah, my bad. Um, okay. Oh, ní nǹkan tó right now, right? No. Good. May I? Um, shall we? Okay. Okay, I need you to change into something else, then we take a stroll. Okay? ló dé kí ló ṣẹlẹ̀. ẹ̀yin mélòó. Ah, ah, ṣé wọ́n jẹ́ Vivian ni. rárá o sídùú ló kọ mi. ṣé o rò pé mi ponú bíi títí ẹ̀ mo ní Vivian nígbà tó ṣe pé bóyá o ké tí sápò. nígbà tó ṣe pé ní àjọ ń lọ mo sì ní ń lẹ́sẹ̀ dé àrùn. láì gbélé ìṣúná. dáwọ́ kúrò ní ìbàjá rẹ̀ kó tó àǹtí ayẹpẹ ma. Vivian ma ṣó mọ̀ pé èmi àti ẹ̀ la close jù náà àwọn workers tó ń ṣiṣẹ́ nílé. bẹ́ẹ̀ni. in fact mi ò mú ẹ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ́ mo mú ẹ bí àbúrò mi ni èmi àti ẹ̀ jíjọ máa ń sọ̀rọ̀ a máa ń rub minds yes, a máa ń share feelings is that right. yes ma. ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ inú mi á dẹ́ dùn tó bá lè sòótọ́ ọ̀rọ̀ fún mi. àǹtí ayọ̀ ẹ béèrè anything tẹ́ bá fẹ́ béèrè lọ má sọ tó fún yín ṣe mi àti yín ni. are you sure. yes. you so promise. ah ah cross heart. cross your heart. okay well i cross my heart. okay. kí ni nǹkan tó wà láàrin dáàdi àti mary. ma. àǹtí ayọ̀ mi ò. Move on with it. ó gbọ́ mi dáadáa mo ní kí ni nǹkan tó wà láàrin dádì àti Mary. àǹtí ayé mi mọ̀ pé ìbéèrè tẹ́fẹ́ béèrè lọ́wọ́ mi ni o mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Mary àti dádì o. ìwọ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn. I knew it. èmi mọ̀ kó máa parọ́ fún mi mo mọ̀ pé ò ní jẹ́wọ́ ò ní tó tọrọ torí ìwà àti ohun òṣì yẹn ọ̀rẹ́ aláṣìírí ni you are best friends àmọ́ wá gbọ́ káàdì tí balẹ̀ gbọ́ la ṣe ń sọ̀rọ̀ létí ọmọ sọ fún sọ fún best friend ẹ àṣìírí mẹ́rin yẹn tó bá dẹ̀ ń gbọ́ mi kó gbọ́ mi dáadáa kó gbọ́ mi yékéyéké sórí ọ̀nà tó ń tọ̀ yẹn ewu wà bẹ́ẹ̀ o <laughs> tí ò bá jáwọ́ ajẹsẹ̀ sórí ó lè ti pẹ́ tó ti ń ṣe o àmọ́ eléyìí <laughs> a fi ṣàṣemọ. Deji ṣùgbọ́n nǹkan tó ń sọ ṣá. kí ló dé why not mi ì ṣe nímọ̀ nǹkan tí mò ń sọ. ọmọ ọ̀dọ̀. Bọ̀dé gbàgbé yẹn stop it I don't, I don't like it when you say ọmọ ọ̀dọ̀ what do you mean ọmọ ọ̀dọ̀ ṣebí bá ṣe bí ẹrú náà la ṣe bọ́mọ. listen from me to you bro from the very first time tí mo set ojú mi lára ọmọ yẹn i lost it feelings mi kàn grow day by day day by day unexplainably mo love ọmọ yẹn i really do. mo bí mo ṣe ń wú ẹ ìwọ tó jẹ́ pé gbogbo àwọn girls ń trip fún american citizen for that matter ó wáá jọmọ ọ̀dọ̀ Wow. That's why it's called choice. Choice Simini, ni mo dẹ̀ ti make. Choice? Yeah, it's my choice. Okay. Báwo lo ṣe fẹ́ kí Fọláṣadé take ẹ? <laughs> Fọláṣadé, ṣòro ọ̀rọ̀ yẹn, ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá a máa yọ̀bẹ̀ lé lórí. Dèjì, ìwọ ọmọ onílé ọlọ́nà, kí lo fẹ́ kí dádì àti mọ́mí sọ? Kí lo fẹ́ sọ? So? kò sí nǹkan kan tó fẹ́ sọ ṣe bí ẹni tí máa fẹ́ ni máa fẹ́ wọn lè decide for me you right wọn lè decide for me now. but kí ló lè sọ fún mi pé ó wù lára ọmọ ọ̀dọ̀ compared to Fọláṣadé classic girl. bọ́dẹ̀ Fọláṣadé is not a wife material kò lẹ́kọ̀ọ́ kò mọ oúnjẹ ṣe ordinary kan gbogbo mi kaná kó hó. <laughs> she can't do any of that. Listen, me more yastik to fin decide wife material, but from me to you, Folashade is not any of that. Orílẹ̀ bẹ́ẹ̀ náà kò tó kẹnu Yeah, ìgbà ìmọ̀ nìyẹn. I didn't know what I was doing. But now, ojú you be tila, mo dẹ̀ decide. Gbà lọ́wọ́ Cheers. Cheers. Ọmọ ọ̀dọ̀. No, no, no. Okay, on your behalf. my daughter. sí Yes, um, my adorable son. Yeah. How are you today? I'm fine. Um, now, mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Ìgbà wo lo fẹ́ kó lọ sí apartment ẹ̀? Because ara Ṣadé máa ti wà lọ́nà gan. Ó ti ń expect pé kẹjọ máa lọ o. Yeah, actually, nítorí ẹ̀ náà ni mo ṣe wá. I see ṣé kò sí. no kò sí it's just that bóyá nítorí òun nìkan ni ọmọ táwọn òbí ẹ ní i don't know but dad hmm? ṣadé ò lẹ́kọ̀ọ́ rárá kò mọ bó ṣe ń sọ̀rọ̀ tó bá wà wrong kò mọ bó ṣe ń bẹ̀bẹ̀ ó kò believe pé owó ló lè ṣe everything. Dèjì mo ti sọ fún yín severally o ní láti máa tolerate Ṣadé kí lọ́jọ́ orí ẹ̀ ọmọ kékeré ni Ṣadé for God's sake ọmọ kékeré ni Ṣadé and don't forget ọmọ tí ó bọ́lá ńlé tán bí sínú ọlá tó tún bọ́lá ńlé tó jẹ́ pé ayọ̀ wọ́n ti fayọ̀ bàjẹ́ o ti mọ̀ tó mọ̀ tí mo mean akẹ́bàjẹ́ ni so irú ọmọ bẹ́ẹ̀ ìwọ náà ló máa máa tọ́ sọ́nà díẹ̀díẹ̀ ó máa máa sọ ohun tó tọ́ àti ohun tí ò tọ́ wàá máa correct ẹ̀ gradually òun náà blend a mọ bọ́n ṣe ń wà nílé ọkọ nígbà tó o ti rí ìyàwó mi àbí. dáàdi mi ní parọ́ fún yín mo ti lẹ́lòmíì tí mo nífẹ̀ẹ́ láti ọkàn mi tó máa ń múnú mi dùn But. That, that, that, do you want me to be bitter for the rest of my life? Uh, no. Hey, hey, Etie, Fimile, this time around, just leave me for once. Let me, let me follow my heart. Eh, eh, okay, okay, okay. Táwa ni ẹni tí o wọ̀n tó fẹ́ fẹ́ tó ń Mary. Mary. Mary Dad, Mary, same Mary. Wow! But Dad, I, I, I was just Déjì ṣe fẹ́ gbòòtọ́ Mary ò kì í ṣọmọ tó lè fẹ́ o. But why? Why, Dad? Why? You don't need to ask me this. Kí ló dé tó ń béèrè why why why this why why why why that? Kí ló dé tó ń béèrè? Mo fẹ́ kó mọ̀ pé sori ohun tí àgbàlagbà rí lórí ìjókòó tí ọmọ kékeré bá gun àkàbà kò láìpẹ́ kó rí. Mary bí báwo? Mary tó jẹ́ pé ọmọ burúkú, ọmọ játijáti, ọmọ lọ́sàn-án èkejì ajá kí ló dé. Ah, ah, Are you asking me? No, I, you know, sorry, sir. Oh, o tún ń béèrè kí ló dé. Ìwọ ń béèrè kí ló dé lọ́wọ́ èmi. Mary tó jẹ́ pé ọmọ jatijàti ọmọ rédèrèdè tó ti balẹ̀ ayé ẹ̀jẹ̀. Ṣé bí torí kí ayé ẹ má bàa bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ ló jẹ́ kí àwọn òbí ẹ̀ kọ́ mu wá fún mi? Ṣé nítorí àwọn ìwà rédèrèdè jatijàti tó ń wò kiri yìí náà ló fi lọ kàgbákò burúkú? àgbákò kìíní. oho ìwọ ò mọ̀ mary tí wọ́n ń wò yẹn ilé ọmọ ẹ ti bàjẹ́ kó lè bímọ ọmọ láyé ẹni tó jẹ́ pé tó bá gbọ́ pa báyìí òjò lásán ló rọ̀ wà ń sọ̀rọ̀ mary mary mary bí báwo ah ò lè fẹ́ o. dad báwo lẹ ṣe mọ gbogbo ilé. ọmọ tó ṣe pé wọ́n mú wá fún mi gbogbo ìgbésí ayé ẹ̀ gbogbo ìtàn ẹ̀ gbogbo bó ṣe rìnrìn ẹ̀ tó fi dípò ba rẹ̀ láyé jẹ́ gbogbo ẹ̀ náà ti sọ fún mi èyí tèmi gan fojú ara mi rí tí mi ò lè sọ fún ẹ ó pọ̀ ń bẹ̀ náà. o wá ṣe tán ní o fẹ́ fẹ́ Mary ó yẹ kó mọ̀ pé àbíkú ò ní dàgbà kó náà ju bàbá òun lọ náà so many things ni mo mọ̀ ń pa Mary o tí n bá sọ gbogbo ẹ̀ fún ẹ ò tiẹ̀ nífẹ̀ẹ́ kó gbénu lé láéláé therefore o ò lè fẹ́ Mary o ò lè fẹ́ o ò lè hẹ́bà fẹ́ o ò tiẹ̀ lè fẹ́ ẹ̀ tiẹ̀ lè jọrin ṣáà lè jókòó ni. jókòó for what ọ̀nà ò fẹ́ rí mi mo ti dé mo ti sọ fún yín pé ìgbàkigbà tó bá ti ránṣẹ́ sí mi kò sí time opportunity tó ní kò yá tètè make use of it so son, já son, ta máa sọ lórí ìdúró kí n get out. ó dáa o mo wá jẹ́ kẹ́ mọ̀ ní pé oníṣẹ́ yín ti jẹ́ ẹ ṣèlérí fún mi ní pé ẹ máa múnú mi dùn ẹ ṣèlérí fún mi ní pé ẹ ní fi ọjọ́ kan bà mí nínú jẹ́ inú ìbànújẹ́ tí mo wà yìí ẹ̀yin lẹ fà á dádì kí ni mo ṣe. lọ́nà wo. dádì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ èmi àti dèjì a máa fẹ́ra wa tí a bá fẹ́ra wa lójú yín a fẹ́ra wa lẹ́yìn very good sori tọ́jú mi yẹn ni kò yọ kúrò kò possible kò possible ẹ lè fẹ́ra yín lójú mi lójú oorun àbójú ayé and lẹ́yìn tí wọ́n tún wá ń sọ yẹn tí n bá kú tán tí wà dídè jì bá fẹ́ra yín òkú mi á dà yín láàmú. ha dadi ẹ dájú o. ìwọ náà dọkàn. ẹ mú ìrìn àjò ayé mi ẹ bàjẹ́ ẹ tú mi sí o nítorí pé ó jí ọmọ tí yín. òbí jẹ́ kí n sáré sàn kankan fún ẹ ọlọ́run á ṣọkọ tiẹ̀ fún ẹ o ọlọ́run á pèsè ọkọ alálùbáríkà fún ẹ ẹjọ́ máa bí akọ àbíró ẹbí abo àbíyè àmọ́ sórí ìtọ̀rọ̀ dèjì yẹn nógo eré ẹni o má lọ ọbẹ̀ mọ́ lọ wọ́pọ̀ ẹ síwájú ìdí mo fẹ́ sọ fún ẹ nìyẹn. dadi ẹ wá jẹ́ kí n sọ nǹkan fún yín tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí ẹ̀yin àbí ẹ má dá ọtí ọ èmi ni. ò hmm. ń tẹ́tí mi ni o. mi ò tẹ́tí yín mò ń promise yín ni. Hmm. I see. mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo lè fẹ́ kó jẹ́wọ́ fún mi. kí nìyẹn. tó bá jẹ́wọ́ ó máa ṣe mi àti láǹfààní. àní kí ni nǹkan náà. okay heli five two zero tó lọ gbà lọ́wọ́ dọ́tọ́ gorí kí ló fi ṣe. Hmm. nítorí pé. ṣẹ́gun. ọ̀rẹ́. ọmọ Vivian tí o fẹ́ yẹn ṣoṣo pé ọmọ gidi ni. Ah ṣé tó kó ti ń ṣọmọ ọ̀dọ̀ ló ṣe bìlí pé kò fi standard mi. no ìyẹn kọ́ wọ́n rán ọmọ yẹn ní iṣẹ́ kan ní sọmọpọ rẹ mi nìwọ ló jẹ́ kí n fẹ́ sọ ọ̀rọ̀ yìí fún ẹ kó ń ṣe nǹkan tó yẹ kí n sọ jáde nǹkan tó wá lè múrò ọmọ yẹn jẹ́ irú iṣẹ́ yẹn ń láti jẹ́ pé òun gangan ń ṣọmọ gidi. irú iṣẹ́ ò jẹ́. ó ní substance kan slow poisoning LA520 sórí àti ẹni tó rán ọmọ yẹn <laughs> àtòun fúnra rẹ̀ tí wọ́n rán ikú làwọn méjèèjì ah i'm telling you nítorí náà o ní láti wà very very careful fún ọmọ báyẹn kí o má lọ fi iná sórí òrìlósùn. ta ló rún ẹ àti wípé ta ló fẹ́ poison tó o bá jẹ́wọ́ fún mi ah. eléyìí ló máa jẹ́ òpin ìfẹ́ mi àti ẹ̀. Ah, máa jẹ́wọ́ máa jẹ́wọ́. Vivian. Daddy. Hmm. Mo mọ̀ pé o ti mọ àṣírí tó wà láàrin mi àti Mary o. Ah, Daddy mi mi mọ̀ kankan. <laughs> anyway ẹ̀ ń bá mi gbé ni ẹ̀ mọ́ bí èèyàn tí mo jẹ́ gidi kò sí ìfun tó wà nínú ọ̀rọ̀ ọmọdéyẹ mi àti Mary táwòdì òkè ti yẹ ọmọ mọ́. èmi ń confam fún ẹ wípé o ti mọ̀ pé o mà ṣeré tó wà láàrin wa èmi mọ̀ pé o mọ̀ o kàn lè sọ pé o mọ̀ but èmi mọ̀ pé o mọ̀ and that is the more reason ni mo ṣe invite ẹ wá síbí. èèyàn bẹ́ẹ̀ iṣẹ́ kékeré kan ni mo fẹ́ gbélé ẹ lọ́wọ́ tí o bá dẹ̀ ṣe perfectly. mo rẹ́dì láti fún ẹ ní two million naira. sá. oh yes mo mọ̀ pé o tí mo wí etí ẹ̀ ò dé. má ṣe. àbó gbọ́. mo gbọ́ yín sá. pé kí ni. ẹ máa fún mi ní two million. good. Kí ló wí? Má ṣe. And of course, um, bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí, kó tó kúrò níbi táwa yìí, màá kọ́kọ́ fún ẹ ní two hundred thousand naira consultation fee. two hundred thousand. <laughs> Ìyẹn ò sí nínú two million tí mo promise ẹ o. Ah. Consultation fee là ń pè é. Eh. Mo fi ẹ̀ kó jẹ́ mi, màá fún ẹ níyìn lórí ìjókòó yìí. Ah dádì máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ kí n ṣe ni máa ṣe pátá. very good. Um, ọ̀rọ̀ mi dorí Mary tí à ń sọ̀rọ̀ ẹ̀ ni mo fẹ́ kó bá mi mú Mary kúrò lọ́nà. <laughs> kò yé mi kí n mú kúrò lọ́nà báwo kò yé mi sà. mo fẹ́ kó bá mi pa Mary. dáàdì mi mi ìpààyàn rí o. ó pààyàn rí kì í ṣe pé mi náà fẹ́ gbé àdá àbí kóńdó àbí kúmọ̀lé ẹ lọ́wọ́ pé kò lọ pa mí rí mi ò dé rẹ́dì láti gbébọn lé ọ lọ́wọ́ pé kò lọ ṣùtẹ̀ o máa pa nípa tí mo fi ní mọ̀ pé wọ́n ló pa ni ọ̀nà tó simple ni èmi ni máa provide ní tó fi máa wà èmi á fún ẹ ní nǹkan kan wàá fi sínú oúnjẹ fún Mary àbí kó fi sínú drink fún tí wọ́n bá ti ṣe yìí kíní yẹn lè lò tó forty eight hours lára ẹ̀ kó tó ṣiṣẹ́ tó bá ṣe ó túmọ̀ sí wípé kò sẹ́ni tó máa fura sí ẹ̀ ipa tọ̀dọ̀ ẹ̀ nípò ẹ̀ ti wà. dádì gẹ́gẹ́ bí mi ṣe sọ tẹ́lẹ̀ mi ì pààyàn rí ilé ìdẹ sọ pé wọ́n ah, fún mi ní two million ah, mi ò dẹ̀ tún lè kọ̀rọ̀ sí yín lẹ́nu ọlọ́run á mi ṣe máa ṣe. ẹ fọ̀rọ̀ ṣírò ara yín wò ká tó dáni lóró fọ̀rọ̀ ṣírò ara rẹ o ìwọ bàbá olówó. One running low, oh me sure lọ́wọ́ dead. One ẹ̀dẹ́ running low on me, oh me sure ṣoore ìsọnù. Yeah, rárá rárá o oh, rárá oh. oore tó bá ṣe jọ̀wọ́ má ṣe duro lé lórí torí pé ohun tó ṣe ló wà ó ó ó ó. Má bọ̀ ọ̀rẹ́ mi, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀, má bọ̀. <laughs> Kí ló ṣe? Nísù, jẹ́ kí kọ́kọ́ grab favourite drink ẹ̀ náà, kémi náà mú tèmi ká wá toast sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ. Mo wá mú kọ́ọ̀pù, mú kọ́ọ̀pù wá. Ah. ó yá òun ṣì wà lè sọ serve your drink. òun ah, eh, keep heart me in suspense now sanko tó fẹ́ sọ now. cheers. why Vivian why tó fi gbà láti ṣọmọ làkejì ẹ ní jàǹbá. Jamba? kòkòrò ló ṣe mí n bá mọ̀ kí n má ti ṣe. owó òun náà sọ ti wá fún can you imagine? wo tó bá jẹ́wọ́n nǹkan tó ṣe yìí àjọṣe pèmí àti ẹ̀ ó máa dópin ni o. Ah, ṣẹ́gun jọ máa má jẹ́wọ́ má jẹ́wọ́. àyà mi ń jà. bá a ní kò bàjẹ́ níbi mẹ́rin ò tí mẹ́rin ò tí kú ṣùgbọ́n tí bá ti bá sọ ọmọ rẹ̀ kò máa pa mí. sẹ́mi rẹ̀ wá di tẹ́lẹ̀ náà ẹ̀mí ò rí òde. kí ló mí. ṣé o mọ̀ wípé ohun tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ fídí sọ fún mi ṣàlàyé fún mi jọ. sórí bó ṣe ń wò mí inú ilé èmi máa ń fi rírí ṣaláìrí ni o ṣé o mọ̀ wípé ọ̀rọ̀ onórébù àti mìíràn tó bá wọn lẹ́nu wọn o náà fọ́ fi ọṣẹ mẹ́nu mọ́yàn. wo iṣẹ́ tọ́nọ́rẹ́bù rẹ̀ sí mẹ́rin wọ́n lèmi náà sí ọ. <laughs> ọmọ wípé ikú ń dẹ̀dẹ̀ dẹ̀rẹ̀ dẹ̀dẹ̀ náà ń dokú lọ́rọ̀ rẹ̀. lọ́rọ̀ wo lọ́rọ̀ wo. ṣé wo mọ̀ wípé bó o ṣe ń jábà tẹ ẹnìkan wájú ni wọ́n já tìwọ náà lẹ́yìn iṣẹ́ ikú tí ó lórí ibù ràn sí yàn wọ́n rí mi náà sí wọ náà. mo gbé mo gbé sí mi. tó ṣe pé ni wọ́n lè fi pọ́ìsì tó jẹ rẹ̀. ẹ ah, ẹ kí ló ti bẹ̀ wò ó èmi náà wá wò fún wa lára mi wípé èmi gan ò lè escape kú bó ṣe gbìn mí ni pé kí n fún ayọ̀ tàbí sèyí ní poison àmọ́ tí bọ̀dá dèjì lọ́lọ́run fi ṣe sábàbí. sídi tata ló wá yìnbọn fún bọ̀dá dèjì. èmi ò mọ ò mọ. ọ́fíìsà ẹni tó mojú oògùn ní ń pa ẹ sà àwọn lọ mi ní oògùn information tó ṣe wọnú ilé yẹn ṣé ó ṣọ́ gbogbo nǹkan tó ń sọ ó dá ẹ lójú. mi ì lè parọ́ fún yín ọ́fíìsà ṣé mi ṣe wà èèyàn ni mo mọ̀ pa jù mi ì mọ̀rọ̀ pa n ti wà lọ́wọ́ ìjọba already kò sí nǹkan tó fẹ́ parọ́ fún. Hmm. I see. dadi tí Mary bá pa wá mẹ́tẹ̀ẹ̀ta ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ah, ah. nǹkan tó ṣe fún wọn yẹn ó kù díẹ̀ káàtó. ẹ fẹ́ fi ọwọ́ ọlá gba lójú ẹ̀yin ò mọ̀ wípé tọ́ba yóò bá rí tọ́mú wò yín o. enough of this kí ni ó dé báyìí náà eh, ah, eh, òun náà ni mo ṣàṣe ń bẹ̀ yín látàárọ̀ a ní ẹ má bínú ẹ má bínú iṣẹ́ ìṣù ni. iṣẹ́ ìṣù ni kí ni dáàdi ẹni tó yìnbọn fún mi kọ ṣiṣẹ́ ìmọ̀bi tó ti wá ni. ẹ ṣáà má bínú náà lọ́nà. Hmm. ọlọ́rù oh, ẹ káàsán ẹ kú jókòó ọ ah. Mr. Deji. how are you. inú mi dùn pé mo bá yín lé. Eh, so what, what's going on there. who is this. <laughs> according to investigation wa a padà realize pé kòkòrò tó ń jẹ̀fọ́ ìjẹ̀fọ́ náà ló wà. èwo tún ni kòkòrò èwo lè fọ nínú ọ̀rọ̀ tó délẹ̀ yẹn. Eh, ok how how. bàbá kò sí àwọn kankan màmá yìí ló rán wa pé ká lọ pọ ọmọ yín dèjì. what. are you alright. Are, are you normal. like ìyá wo woman wo. ìyá yín. that's not possible. ṣé o mọ̀ nǹkan tó ń sọ ṣá. Yeah. Are, are you okay? ṣé torí pé bòun ti bá ń bí ẹni kẹ́mi ẹ ti jábọ́. keep quiet. honourable kò sí àní-àní ìyàwó yín ló rán iron kó lọ pa Mr. Didi. anyway anyway um, ẹni tó bá ti kú náà ni èèyàn ṣá ń parọ́ mọ́ hmm. ọ̀n ṣá lè dédé wọnú ilé mi kẹ́kọ̀ọ́ máa parú rọ́bàǹtàbàǹtà kẹ́ni tẹ́lẹ̀ ń parọ́ ọmọdé wà lórí ìjókòó. Mom, can you say something? This accusation is huge. Please, can you just clarify this? sọ̀rọ̀ fúnra ẹ̀ deny it. Mommy, please just tell me this is not true. Yes. What? Yes, it is. AY.com. Yes, mommy. Daddy's favorite girl. <laughs> mm, mommy, you trust yín o. Uh-uh. Yes now, check it, check it. To fair travel? Because anytime hmm, tí mom see me, tí mom, mọ̀ fair travel ló man saw me because ẹ máa ń fẹ́ fi mi wọlé sí dáàdì lára. Anyway, why I do that is because you're your father's PA. Sure, we go see. nǹkan to bá sọ tí dáàdì ò kì í gbọ́ sí but i'm not traveling. don't worry i'm not ah, traveling. thank god. ìyẹn kọ́ ni kókó. okay. so kí ló wá dé tí ìwà àti bàbá ẹ tẹ̀ ń pa tẹ̀ ń kún. okay what is this surprise tó lóun tún ní fún senior brother ẹ ẹ jẹ́ wá sí ẹ jẹ́ káwa náà mọ̀ ọ́n pa ẹ. yes. Ah, ah you want to know everything tẹ́ ṣiṣẹ́ bá fò báyìí ẹ máa fẹ́ mọ ibi tó ti ń bọ̀ àti ibi tó máa land sí. Mm-hmm. anyways it is not a big deal hmm? nǹkan tó ṣẹlẹ̀ ni pé dáàdì ṣe dá iléeṣẹ́ kan lẹ̀ so wọ́n fẹ́ kí ẹ̀gbọ́n mi ṣe olùdarí ẹ̀ that's not all o ṣe àwọn existing companies wọn tí wọ́n ti ní tẹ́lẹ̀ hmm. wọ́n fẹ́ change gbogbo ẹ̀ sí orúkọ ẹ̀gbọ́n mi Dèjì and then Deji will be the signatory to all his accounts. <laughs> hey, mommy. <coughs> Hey, are you, okay? I'm ọ̀lẹ́ mú mi ṣe are you not excited They deji ti dé tẹ̀ gbogbo wa nulẹ̀ nìyẹn náà so it's, it's a good thing. oh really. yes. yes i'm excited but ah, who ó shock mi bákan ni. Ah, you're too dramatic. Ah, well it's a good thing you're right. yes. Eh, but in kotoso sọ òye mi sheshe ní me. yes. i don't even know about it. i'm telling you about it ó tún wá ní pé òun ni. signatory to all daddy's account. ah yes mọ́mí mm. you should be happy kẹ gbàlù kẹ máa jó ni now. i know i know i know it's a good thing. ah that's amazing. i like, know right. <laughs> right. ẹ wò ó níbi tá a bọ́rọ̀ dé yìí sìn báyìí Adédèjì I think it's high time I let the cat out of the bag we are not your biological parents. wow what. yes. lọ́dún náà lọ́hùn ìyá tó bí ẹ lọ́mọ ọmọ ọ̀dọ̀ ló jẹ́ nínú ilé wa nígbà tó dẹ̀ bí ẹ ó bí ẹ láyà tàlàfíà nǹkan kan ò ṣe é àmọ́ òun jásẹ̀ lọ sọ́run in fact mo láti gbé ẹ travel so that àwọn èèyàn nímọ̀ wípé èmi kọ́ ni mo bí ẹ ìgbà tá padà dé fast forward to so many years after àwọn ọmọ tí tèmi tèmi bí gangan wọn ò wá fẹ́ ní àǹfààní ọkọ tí mo fẹ́ ọkọ mi tó fẹ́ mi ó wá gbé ẹ lórí àwọn ọmọ mi please tell me níbo ló ti ń ṣerú ẹ̀ tí ọmọ tó gbàtọ̀ tá ní ẹ̀tọ́ sí ogún ju àwọn ọmọ bíbí inú ilé lọ ẹni tó fà á lójókòó yìí ọkọ mi ló fà á. Àríkẹ́. máa rí kẹ́mi òun tá a ṣe tílé fi jóná òun ló ti wà ń ta yìí. jẹ́ kí n parí kẹ́ ẹ̀ because mo rí wípé ohun tí o mọ̀ ó pọ̀ ju ohun tó mọ̀ lọ èyí tí wo wàá mọ̀ ń bẹ̀ yẹn gangan ni mo fẹ́ ṣàlàyé fún ẹ Deji is my son. àkọ́bí fìyẹn lẹ̀ yìí is your son he is my own son too but àwọn méjèèjì mọ̀ kọ́ wàá kọ́ la bí Deji. Àríkẹ́ èmi àti ẹ ò gba Dèjì tọ́ tí wọ́n bá rò pé ó gba Dèjì tọ́ ọmọ bíbí inú tèmi ni Dèjì sórí ìyá Dèjì tí wọ́n ń pè lọ́mọ ọ̀dọ̀ yẹn lóòótọ́ ọmọ ọ̀dọ̀ ni o bọ̀ tèmi tí mo fún lóyún ni àṣẹ ló kú òru ni. yé parọ́ má má parọ́ kankan má parọ́ kankan ìwọ kọ́ ló fún lóyún oh. má parọ́. mo ṣe ló kú òru nítorí wípé mi ò fẹ́ kó rán ọmọ lọ́mọ lọ sí ọ̀run ọ̀sán gangan lákọ̀ọ́kọ́ ẹlẹ́ǹkejì torí pé mo gbàgbọ́ wípé orí ọmọ ló pọ̀ mọ́ wáyé. akọ̀bí pàtí o ó ní pé kí ni. ọ́fíìsà ẹ wo kó tó dákú ẹ arrest ẹ kẹ máa mú lọ. fi ń romú ẹ yéé fojú egbò tẹ́lẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n níbo nílé ayé yìí wá ń lọ oríṣiríṣi ìwà pálapàla oríṣiríṣi ìwà ẹ̀gbin àlọ̀gẹ̀dẹ̀ ń ba ló ń pọ́n níbo nílé ayé yìí wá ń lọ. àwọn tí ń fojú egbò tẹ́lẹ̀ ìwà ti ní lójú jòlè lọ ibi tó yẹ ká ti bẹ́ẹ̀ tẹ́ ẹ bá hùwà ọmọdé ó yẹ ká ṣígbá fún yín ni. ìwà burúkú ó burú jáì ẹ ò ṣe fọ̀rọ̀ ṣírò ara yín wò ó ẹ ṣàbímọ tìyín kẹ́ ẹ tó dánilóró ẹ fọ̀rọ̀ ṣírò ara yín o kẹ́tò sọ̀kò fọ́mọ ẹyẹ ẹ fọ̀rọ̀ ṣírò ara yín o bẹ́ẹ̀ bá máa ràn ní lọ́wọ́ kẹ́ ẹ ṣe tinútinú ẹ dákun ẹ mọ́ ṣoore ẹ̀dẹ́ ọlọ́run ọba nìkan ní sanni lẹ́san rẹ̀. ẹ fọ̀rọ̀ ṣírò ara yín wò kẹ́ tó dáni lóró fọ̀rọ̀ ṣírò ara rẹ wò ìwọ bàbá olówó wọn ní kó rani lọ́wọ́ omi ṣoore ẹ̀dẹ́ wọn ní kó rani lọ́wọ́ ní omi ṣoore ìsọnù.